ti mọ ojúmọ́ ire. ẹ ṣeun bàbá wa ó dà ẹ̀yin dábàníkà wọ ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ náà torí pé látìgbà ìwáṣẹ̀ ń ta àwọn òṣìṣẹ́ mọ̀ ni pé wọ́n bá ti ń béèrè fún nǹkan kan báyìí lẹ́wọ̀ lẹ́nu ìgbà pé wọ́n pe àwọn padà wọ́n ṣèpàdé hmm. òṣìṣẹ́ ti sọ pé ó dà àwọn daṣẹ́lẹ̀ ṣé ẹ̀yin ń lòrò yín ṣe àròpé bóyá ọ̀nà míì wà tó ṣìṣẹ́ fi lè máa béèrè fún ẹ̀dùn ọkàn wọn tó máa béèrè fún tó bá ń fẹ́ yàtọ̀ sí ìdáṣẹ́sílẹ̀. ṣe rí ètò ẹ̀sọ́ yẹn hmm. àwọn àwòye lóríṣiríṣi ti wo ọ̀rọ̀ yẹn pé ṣé orí bíbẹ́ lògùn orí fífọ́ ni hmm. èní ìjọba ṣe wọn báyìí àmàdáṣẹ́lẹ̀ hmm. wọ́n ní pé ó ń kóbá ọrọ̀ ajé ọ̀pọ̀jùgbà náà àwọn tó ń daṣẹ́lẹ̀ yìí gan tí wọ́n yé wọn torí ọ̀pọ̀jù náà níṣẹ́ tó ń ṣe Mm. àmọ́ iṣẹ́ tó ń dalẹ̀ yẹn wọn lọ fi ṣiṣẹ́ yẹn mm-hmm. ọ̀pọ̀ ju wọn tẹ̀ máa ń gbàdúrà kọ́ máa tètè pa wọn wọlé nǹkan tá à ń rí ni tàdé mọ́ ni inú ẹ̀ náà làwọn náà ń gbé mm. àmọ́ àwọn bàbá náà wọn á pòwe kan ọ̀hún wọ́n ní pé àìmọ̀ ètè eégún mm. àìmọ̀ ètè eégún ni ò ṣe lè jẹ kúrú wọ́n ní ò ṣe lè jẹ dùndú wọ́n ní tètè bá tí eégún bá mọ ètè ni wọ́n ní wàláyà á mu <laughs> ẹmu lábẹ́ ẹ̀kú táwọn eléyìí náà tó bá fi ẹgọ sí torí kò sẹ́ni tó gbọ́n Ọlọ́run nìkan ló gbọ́n hmm. tó bá lo ẹgọ sí tó bá wọlé sáwọn tá à ń sọ yìí àwọn àtìláwí yìí lára tó bá ṣiṣẹ́ wọn lókùnkúndùn hmm. àwọn náà wọn ò yá wèrè wọn ẹ̀yẹ́ wò ó sẹ́yìn kò sí ilé ìjọba iṣẹ́ ìjọba kan tẹ́ fẹ́ fẹ́ lọ pé ẹ fẹ́ lọ gba ìwé kan tó kéré wọ́n á gbà kan lọ́wọ́ yín hmm. gbogbo ọ̀la àwọn náà rí gbogbo ẹ jẹ́ ká bára sòdodo ẹ̀yẹ́ wò ẹlòmíì ọmọọṣẹ́ pátápátá ni ní iléeṣẹ́ ìjọba tá à ń sọ yìí ilé tẹlomi nínú wọn nílé. èmi ṣe rí ọmọọṣẹ́ lẹ́kọ̀ọ́ mẹ́sẹ́ńjà ah. tó yẹ pé ńgbà àti ps rìtáyà ilé ọmọọṣẹ́ ló lọ gbé. ó náà là ń sọ yìí náà mẹ ps dẹ dẹ sọ. pé mẹ́sẹ́ńjà ló nílé. ps dàtẹ̀ ń sọ yìí kẹrì àwọn ṣiṣẹ́ tọkàntọkàn ni wọn kẹwàá làwọn sọ àwọn náà ti rí náà wọ́n ti rí pé wọ́n kàn wọ́n kàn àwọn gangan náà ń kó kínní síra wọn hmm làwọn náà ṣe ń náà ṣe ń bọ́lọ̀ pàdé níbi hmm. tá à ń sọ yìí. ó dáa bàbá wa ẹja tún wò báyìí torí èmi ń wò pé ìjọba àpapọ̀ àwọn ibi tí wọ́n ń náwó sí pọ̀ dọ̀dọ̀ hmm. ṣùgbọ́n mi wò pé àwọn kan wà ń bẹ̀ tó yẹ pé kò yẹ kí ó jẹ́ wípé ìjọba yóò máa ná owó sí i hmm. nínú èrò tèmi mo fẹ́ béèrè ìwòrò tìyín náà lórí rẹ̀ gbogbo àwọn iléèwé aládàáni tí mo ti máa ń rí lórílẹ̀‐èdè nàìjíríà àti lókè òkun owó ara wọn náà fi ń gba owó iléèwé lọ́wọ́ àwọn ọmọ owó iléèwé tán bá gba inú ẹ̀ wọ́n ti san owó oṣù àwọn òṣìṣẹ́ nínú ẹ̀ ni wọ́n ti tọ́jú iléèwé wọn nínú ẹ̀ ni wọ́n ti san owó tí ìjọba tún béèrè fún lọ́wọ́ wọn kí ló tó jẹ́ pé àwọn iléèwé wa iléèwé gíga iléèwé alákọ̀ọ́bẹ̀ àti ẹ̀gbọ́n iléèwé alákọ̀ọ́bẹ̀ àti girama wọ́n ní ẹ̀kọ́ ọ̀fẹ́ làwọn ń ṣe ń bẹ̀ hmm. Hmm. ó dà iléèwé gíga wa táwọn ọmọ ń san two fifty thousand two hundred thousand tó jẹ́ pé ìyàtọ̀ fẹ́ẹ́ mọ̀ sí láàrin àwọn iléèwé gíga àtàwọn iléèwé aládàáni míì tó jẹ́ pé iléèwé fáfitì hmm kí ló dé tó jẹ́ pé wọ́n rí àwọn owó láti inú àwọn iléèwé yìí láti máa sanwó oṣù àwọn òṣìṣẹ́ tó wà ń bẹ̀ tó jẹ́ pé ìjọba àpapọ̀ náà ni ó tún ní ó dá o lẹ́yìn tán tó ti ṣe wá tán sẹ́yìn o àwọn náà ni wọ́n tún máa sanwó oṣù àwọn òṣìṣẹ́ bẹ̀. ṣe rí tí ẹ gbàgbé atọ́kùn mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ọ̀rọ̀ tí bàbá sọ náà ni màá padà sí hmm. ìdán ìjọba ló ń jẹ́ bẹ́ẹ̀ hmm iléeṣẹ́ JAMB hmm. lábẹ́ àwọn ìjọba àná wọ́n ní three million ni hmm. bàbá yẹn máa ń ló máa ń fún ìjọba pé àwọn ń rí ń bẹ̀ hmm. ìgbà tí ẹni tán gbé débẹ̀ yìí tó débẹ̀ ní ọdún mélòó àìmọye ọdún nìyẹn o eléyìí débẹ̀ bóyá ọdún kan àbí oṣù mélòó bàbá yẹn mú five billion wọlé ẹ̀yẹn owó tó wà ní JAMB lásán àwọn èèyàn kan náà wà ń bì wọ́n tẹ̀ bí yìí pé ṣé ó yẹ kọ́ńtẹ̀ tó máa gbowó hmm. oṣù lọ́wọ́. kọ́ tó máa kọ́ máa jèrè owó hmm. lára ẹ̀wọ̀n tó máa sọ fún yín wá ní administrative hmm. kí ni ni administrative yẹn náà lóòótọ́ àtòdodo àwọn iléeṣẹ́ aládàáńtẹ̀yìn sọ yìí náà àwọn náà ń gbà àmọ́ báwọn ṣe ń ṣe sí ẹ̀yẹn lọ wò ó sẹ́yìn gbogbo àwọn tó yẹ pé wọ́n ti jẹ oríṣiríṣi mùdùnmùdùn nídìí jáàmù láti ọdún tó ti bẹ̀rẹ̀ tó jẹ́ pé ọdún tó kọjá yìí la ṣe mọ̀ pé wọ́n ti rán nǹkan sápò ibo la ti fẹ́ bẹ̀rẹ̀ ṣẹ́ni gbogbo yẹn àwọn ló yé ẹ yẹ wo mi ní dárúkọ iléeṣẹ́ kan ń bì sí iléeṣẹ́ ìjọba àpapọ̀ ni irú iṣẹ́ tá à ń ṣe yìí náà ń ṣe hmm. àwọn kan kan wà jẹ́ pé kò jẹ́ kó máa bá irú àwọn iléeṣẹ́ aládàáni kan máa bá wọn dájú pé káwọn èèyàn apolówó lọ́dọ̀ àmọ́ àwọn tó wọ́n tó bá wọn dájú wọ́n dẹ̀ ń gbowó lọ́wọ́ ìjọba hmm. ibo la ma ti ibo la ma yá sí. ìbò gbogbo àwọn owó yìí ń sí tó jẹ́ pé ìjọba náà ló sì tún fi owó sùn. ẹ tẹ́ bá máa rí àwọn ọ̀gá wọn bẹ̀ àwọn náà lè máa rí tán ní hmm. ilé káàkiri káàkiri. ṣe rí àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ nǹkan tẹ̀mí ṣe ń sọ mm. láti ìpìlẹ̀ náà ni màá máa sọ ìbẹ̀rù ọlọ́run ni ò sí lọ́kàn wa mm. àti ìfẹ́ lùi ni ò sí lọ́kàn wa mm. àti ìfẹ́ irú àwa báyìí kò sí lọ́kàn àwọn tó ń darí. bàbá wa mo mo fowó àtọmọdé yín lẹ́nu ẹ kú kalẹ̀ eh, bá a ṣe pe ìbẹ̀rù ọlọ́run padà bá a ṣe pe gbogbo àwọn ìfẹ́ ara wa padà torí pé eh, àwa ta kéré gan bá a ṣe bá orílẹ̀-èdè nàìjíríà kọ́ yìí ṣùgbọ́n ẹja dókè lọ́hùn ẹ̀yìn wa nínú ilé ètò yìí ètò Ojúmọ́ Ire tó ń sọ̀rọ̀ nípa òṣèlú ọ̀rọ̀ tó ń lọ yóò mọ kásẹ̀ ńlẹ̀ tá a bá padà dé àlejò mi sì wà nílé agodo tó rájọ kásẹ̀ tó ńlẹ̀ lónìí ni bó lórílẹ̀‐èdè yóò ṣe tẹ̀síwájú bó la ṣe nílé bẹ̀rẹ̀ ìbẹ̀rù Ọlọ́run àti ìjọba àti àwa náà ṣe báwa náà níjọba àbí bàbá ní kábíra wa àwa náà ni bọ̀dá rẹ bọ̀dá mi àwọn náà wà nípò òṣèlú ètò yìí Ojúmọ́ Ire yóò mọ tẹ̀síwájú ẹ kalẹ̀